gẹ́gẹ́ bí a ṣe bá bọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá àti nípa àwọn oríṣiríṣi òrìṣà mo ṣàlàyé fún wa wípé òrìṣà jẹ́ alárinà láàrin àwọn ènìyàn sí Olódùmarè ní òní a fẹ́ wò nípa òrìṣà Ṣàngó gbogbo aláti gbọ́ nípa òrìṣà Ṣàngó tẹ́lẹ̀ ṣùgbọ́n mo tún fẹ́ fi ìmọ̀ kúmọ̀ fún fún wa ni mo ní Ṣàngó ni àwọn òrìṣà tún máa ń pè ní olùfihàn Ṣàngó jẹ́ ènìyàn líle tí ó bá sọ̀rọ̀ iná sì máa ń jáde ní ẹnu rẹ̀ tí Ṣàngó bá sọ̀rọ̀ iná máa ń jáde lẹ́nu rẹ̀ ó jẹ́ alágbára ènìyàn ó jẹ́ ènìyàn tó le ìtọ́fihàn wáyé pé ọba aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ni Ṣàngó jẹ́ ṣùgbọ́n ó jẹ́ ẹni tó dájà sílẹ̀ láàrin ìjòyè méjì tí ìkọ́sì kú ní láàrin àwọn ìjòyè yẹn èyí ló fà á tí àwọn ará Ọ̀yọ́ fi kẹ̀yìn sí Ṣàngó tí wọ́n sì lè jáde nígbà tí Jákù máa jáde kúrò ní ìlú Ọ̀yọ́ ó jáde pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Ọya Ọya Ọ̀ṣun àti Ọbà àwọn mẹ́ta tó bá jáde nìyẹn nígbà tí Ṣàngó máa fi dé ilé ìdí igi tí a mọ̀ sí ayọ̀n ibẹ̀ ni ó pokùnso sí nítorí pé ó ti rò wípé kò sí ẹni tó ń tẹ̀lé òun mọ́ nínú fi bí ló fi pa òkùnso ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Ọya òun ló wọlé tó di omi ọ̀ṣun àti ọba àwọn náà di odò di èmi eléyìí gbogbo àwọn ìyàwó ẹ̀ yìí wọ́n di odò odò yẹn sì wà táàrin wọn di lẹ́ẹ̀ta wọn lẹ́nìí àwọn wo ni wọ́n á bọ tàbí atọ́nà ṣọ̀gbó àwọn yẹn la mọ̀ sí àwòrò àwòrò ni atọ́nà ṣọ̀gbó àwọn yẹn máa ń dirun púpọ̀ ni wọ́n ti lè rí wọn rí wọ́n á dirun àárín wọ́n á fi tẹ̀ wọ́n á fa ẹ̀gbẹ́ wọ́n dẹ̀ máa ń mú ọ̀ mọ̀ sí oṣé ṣàngó ni wọ́n á mú dání dẹ́ẹ́ta bá tí wọ́n tẹ̀síwájú ìlú wo ni wọ́n ti máa ń sin ṣàngó jù àrí ọ̀yọ́ ìsẹ́yìn abẹ́òkúta oǹdó ìbàdàn ìwó ẹdẹ iléṣà àti èkìtì ìlù tí wọ́n máa ń lù tó bá ti ń bọ ṣàngó ni a mọ̀ sí bàtà ṣàngó fẹ́ràn oúnjẹ ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe oúnjẹ ṣàngó wọn kì í lo epo láti fi ṣe é orí ni wọ́n máa ń lò àgbò Obi. ọbẹ̀ ewédú àti orógbó